aláròye máa wí o. èyí ni àṣírí ikú tó pa àdùkẹ́ gold olórin ẹ̀mí bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ọ̀kan pàtàkì lára àwọn olórin ẹ̀mí nílẹ̀ wa àdùkẹ́ àjàyí tí gbogbo èèyàn mọ̀ sí àdùkẹ́ gold ti jáde láyé lóru ọjọ́ ajé monday sí ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlá oṣù yìí síbẹ̀ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ obìnrin tó lóhùn orin dáadáa yìí ni kò gbàgbọ́ ohun tí wọ́n sì ń sọ ni pé àṣẹ ni gbogbo àwọn tó ń sọ pé ó ti kú sọ ṣùgbọ́n òótọ́ lọ̀rọ̀ náà ọmọbìnrin náà ti fayé sílẹ̀ ó ti gbọ̀rún lọ ohun tó jẹ́ kí ikú ọ̀dọ́mọbìnrin tó ń kọ orin kan tí gbogbo èèyàn fẹ́ràn ni nítorí ògo ni máa ká ọ̀pọ̀ èèyàn lára ni pé àdùkẹ́ kò tí ì dàgbà rárá ọ̀dọ́mọdé ni ọ̀pọ̀ èèyàn ni kò gbọ́ pé àìsàn ń ṣe obìnrin náà ikú rẹ̀ ni wọ́n gbọ́ lójijì ṣùgbọ́n ìwádìí fi hàn pé àìsàn kan ti ń bá obìnrin náà fínra tipẹ́ ṣùgbọ́n tí kò hàn sí ọ̀pọ̀ ènìyàn obìnrin yìí pàápàá kò sọ síta fẹ́nikẹ́ni àfàwọn tó súnmọ́ nìkan ló mọ̀ pé àìsàn kan ń ṣe é lọ́jọ́ ajé la pé àìsàn náà le ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ tí wọ́n sì sáré gbé lọ sí ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn tó wà ní yunifásitì ìbàdàn níbi tí àwọn dókítà ti ń du ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n àìsàn ló ṣe é wò kò sẹ́ni tó rí ti ọlọ́jọ́ ṣe lẹ́yìn gbogbo ìgbìyànjú àwọn dókítà ọmọbìnrin akọni ẹ̀mí náà jáde láyé lóru ọjọ́ ajé sí ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlá oṣù yìí gbajúmọ̀ òǹkọrin tó súnmọ́ Tọ́pẹ́ Àlàbí dáadáa ni ó sì wà lára àwọn tó jáde sọ̀rọ̀ nígbà tí àwọn kan ń tako Tọ́pẹ́ Àlàbí lórí orin tó gbé jáde tí wọ́n ní ó tako ìhìnrere tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwo orin ni Àdùkẹ́ tí wọ́n ń pè ní Àdùkẹ́ pẹ̀ǹkẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kó tó wá yí orúkọ rẹ̀ padà sí Àdùkẹ́ Gold ti gbé jáde ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀ èèyàn fi mọ̀ ni èyí tó kọ pé ohun tí ojú ológo bá rí nítorí ògo ni ọmọ bíbí ìlú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ni Àdùkẹ́ Gold ó lọ síléèwé gíga fásitì ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí àwọn olólùfẹ́ akọrin yìí ni wọ́n ti ń dárò ikú tó pa ọmọbìnrin tí kò dàgbà rárá yìí lára àwọn tó ń dárò ikú obìnrin yìí ni Esther Ìgbẹ́kẹ̀lé tóun náà jẹ́ akọrin lórí ìkànnì rẹ̀ ló ti kọ pé jagunjagun ọlọ́run sùn re o bákan náà ni yomi fábíyì kọ pé sùn nínú agbára àdùkẹ́ gold ilé ayé ilé asán jọkẹ́ àmọ̀rí ló ṣe àkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà á sí etí gbọ̀yìn.